nítorí gbèsè rí àtúnwò fún gbèsè rí ni a mọ̀ sọ́ra fún un a mọ̀ sọ́ra fún un torí àtúnwò pé aburú ti ọ̀dọ̀ rẹ̀ wá bọ́sọ̀dọ̀ wa a mọ̀ wá sọ́ra fún un. sábà ń bẹ ní àyè kan agbẹ́ kan tó kan ọ́ tá mùsùlùmí tí ò kan gbèsè yìí tàbí tí wọ́n gbọ́. sábà rí láàrin wa a ní kí òun báwọn gbèdéri ṣe rí ni o ẹ wá rí àwọn kejì wọn lẹ́sìn kankan náà ni wọn ó náà ní àyè mìíràn tó kó o àwọn mìíràn tó kì í yóò bẹ ẹrú na àlèkìláà wọn fi ìsìláàmù wọn fi àlàyé tó ń pín làwọn àmọ̀ ọjọ́ fún àwọn àpàdé mọ́lá sí àwọn àlámọ̀ ẹ̀rí ẹ̀sìn àjùmọ̀ síta irú àwọn bẹ́ẹ̀ ewu wọn ju àwọn bèbè lọ ara àlẹ́ ara ara sá fún wọn irú àdá wọn mọ̀ àmì muhammad náà dá wọn mọ̀ ìtọ́nà bá ti là wá sọ àbúrò àwọn ọ̀nà ti fi ìtọ́nà máa ń gbọ́ ọ̀rá ìkàlẹ̀ fún wọn ṣé ètò táwọn ẹ̀mẹ̀lẹ̀ bá wọn fún àdàpọ̀ táyì láwọn burúkú lẹ́dà àwọn òbí láàrin nínú ọ̀ṣẹ̀ ìtọ́nà ẹ̀dùn بسم الله الرحمن الرحيم يقبضون أعالينا يريدون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا بالذنب أن يأتوا يريدون أن يحيوكم ويحيوا قومهم يحيوا قومهم كلما ثم إليه يسجدون فيها فإذا أعجبهم وليهم Ọlọ́run ọmọ àdẹ́gbà wà sílẹ̀. ومستقبلين آخرين يعود بأهله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

Ele Ọlọ́ọ̀bá ń rìn ìṣesí àwọn mọ̀láfìsì ọlọ́run ní èyí tá a sọ náà dákẹ́ bí dúnà àkọ́rí. Munasi tí ó jáde nínú Islam àtìgbà tí agbára dé ọwọ́ Mùsùlùmí. Bàtàgbára dọ́ Mùsùlùmí ìgbà náà tó wà kò wá sí àwọn ẹni yìí ni wọn wọn wá pé kò sí nǹkan tó lè dáàbò bo àwọn táwọn fi lè máa gbé mòlú táwọn máa fọ ọkàn balẹ̀ àti táwọn fi ìsìlámù hàn lọ. ọlọ́run ní ìwà nẹ́bí sọ́dọ̀ ẹgbẹ́ ìdílé ọ̀gá àwọn kan lè rí o àwọn kan wọ́n ń bẹ́ o tẹ́ẹ̀ sí ìrí wọn. يريد Èdí wọ́n ń fẹ́ òun ni kó já sí pé báwọn ni wọ́n ti máa rí ìdáàbòbò ìfọkànbalẹ̀ tí wọ́n máa rí òun ni ó jẹ́ òun ní òfin ìsìlámù hàn. Ọlọ́run jẹ́ àwọn pé àwọn ilé ìmúná fi kí ni wọ́n. كلما Àwọn ọba ìwà lẹ́yìn ìfọ́kà máa lẹ́wọ́. A ń gbogbo ìgbà tí wọ́n bá tí ń gbìyànjú láti máa dáwà aláàlẹ́ àlìsíkìnà bí máa na àṣírí. Tí wọ́n máa fẹ́ máa padà síbi ṣíríkù wọn, ọlọ́run bá ní ọlọ́run sì máa dá wọn padà yẹn pé wọn ò ní ní agbára kankan lórí yín lórí ìgbà tí wọ́n ń ṣe. fàyín lámú ya àtẹ́jì ìlú kọ̀ọ̀kan. àwọn tá à ń sọ yìí lóbi nàkà máa ti ń ní abẹ́ yín wọn ò bá rí àǹfààní láti kúrò. gbọ́rọ̀ yín gbogbo àtọ́bá tí ó ní wáyò lè kú wọ́n máa fẹ́ máa lò pẹ̀lú yín ìyẹn pé wọn ò nílé jà sí yín mo fẹ́ àwọn máa wà pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí yín ọlọ́run ní wà nẹ́bí àwọn orí ìtàwọn ìfúnni ò èdè ìṣèlérí làwọn yẹn ẹgbẹ́ ọba màdé sọ̀rọ̀ àwọn gbèsè rí tó bá gbọ́ àwọn gbèsè rí àwọn tẹ́ ní fọkànbalẹ̀ sí náà pẹ̀lú wọn ọlọ́run ẹ̀sìn wọn lẹ̀. bọ̀tí àwọn ọmọ náà ti fi rí bí ejò ejò ogun ní ó burú ní àwọn ejò. àbẹ́jì ń bá wà àwọ̀ rẹ̀ ọlọ́ni wa nẹ́bí bọ́kú Thank you. يقولون Ọlọ́run láwọn ilé ìlú lẹ́bí fún wọn lágbára kankan wọn. Bí ó ti jẹ́ ní àwọn gbèsè rí náà, àwọn lò lágbára kankan lérí ní àwọn amúnáfìkì ẹ lágbára lórí wọn dáadáa fún ìlú fún ìṣẹ̀lẹ̀ kan. Torí wọ́n rí pé agbára ń bẹ lọ́wọ́ yín, òun náà ti wá pátá sí abẹ́rin. Inú àwọn tó ń sọ̀rọ̀ sáfún jù láyé, òun náà àwọn amúnáfìkì ànábì ò bẹ́sì wọn àtìgbà tó náà bá wá ń tó àti wọn fún ànábì Muhammad ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ló tẹ̀lẹ̀ nígbà tí pé tó bá ti búra fún ànábì ànábì ò sì mọ kọ̀kọ̀ tọ́nà ò dín hàn ànábì ò sì mọ lẹ̀lẹ̀ wọ́n ti wà níbi ìkan tó jẹ́ pé tí Abdullahi eh, bínú báyìí bínú kọ̀ọ̀lù tó ń búra ثم أتت لا تنفقوا على من عند رسول الله حتى ينقضي شنو ها؟ أنا هو tó bá ti rí nǹkan tó ṣéǹjì náà kó máa kó bọ̀ ní bó a máa lọ sọ dáyọ̀ nàta sọ rẹ̀ máa kó bọ̀. Gbogbo àwọn mọ̀lábìkì bí ṣe rí lò. Ẹgbọ́n jọ kó ní pẹ̀lú ànábì ni, àbáwọn mùsùlùmí. Wọ́n jọ lọ sí ojú ogun ni o àmọ́ tó tó wọ́n léwu wọ́n tún ẹ̀ ló dáhùn mọ̀ bí ó dájú àwọn ọlọ́ọ̀kan fún àwọn sìfáàtì wọn sìfáàtì wọn kọ̀ọ̀kan ó wá ń sọ fún wọn wá pé ara wọn lọ pé ẹ wò ó. Fẹ́rẹ́ àwọn tí wọ́n ń tẹ̀lé àdáni wa láti mọ́ta àwọn tó tẹ̀lé àdáni wa láti mọ́ta wá sí Nàìjíríà yìí.

Ṣẹ̀tẹ̀ imagine ẹni tó lọ́wọ́ tó lọ́wọ́ wà pẹ̀lú àlẹ́ Muhammad kó mọ sọ́rọ̀ bá ìyá rẹ̀ lẹ́nu. Ìyẹn mọ́ ìnáwó fún ọmọ tí wọ́n fún ìkú kan máa la. Ṣẹ́fẹ́ àrídé bí ọ̀tá wa. Ó fún wa kọ̀ sínú pé wọ́n yẹ kó lóòrùn. Ẹ̀wọ̀n táwa ti dé Màdínà, á jẹ́ kọ́ máa ní mọ́ lára ẹ̀wọ̀n àwọn orílẹ̀ àwọn mùsùlùmí gẹ́gẹ́ ìyẹ́fẹ́rẹ́ fún òní ọjọ́ bí adé èèyàn fún òní ọjọ́ bí adé èèyàn tí wọ́n ti wọ́n náà bá ti dé mọ̀dínà o kí láwọn tí wọ́n dé ìyẹ́fẹ́rẹ́ fún òní wọn á lè wọn jáde fún ìlú ya ìdí àwọn àlejò àkọ́kọ́ tó àwọn ọmọ náà sì kí nígbà tí wọn rọ́nà rọ́nà dàmá náà fi wọnú islam láti lè gba islam rí àwọn láti lè ní wọn lára púpọ̀ wọn kò dáná wọn bá ti ọsọ àpẹẹrẹ wọn ẹni tí máa ń ẹni tí tí máa ń le láti jámọ́ bí ìfowópamọ́ sáánú ilé sáánú ilé gan yóò ó mọ̀ wáyé jáde ní ó ti máa bọ̀ fẹ́ jáde ó ti máa bọ̀ fẹ́ wọlé ó ti máa wà fẹ́ wọ̀ nìkan lọ́wọ́ ánú ilé ó ó kàn fẹ́ràn ni ó máa bọ̀ ilé rẹ̀ ẹni lè sá fún ẹni farapamọ́ ẹni farapamọ́ fún ìfọ̀nà wà fún làwọn ènìyàn ya. olúwa ni wà máa ń ká náà lè ní ọmọ mi. Thank you.

فإذا تولوا فحمهم وحنوا وحاولوا تعالوا وإليكم Thank you. وكثيرة تحمل وتحمل الله وتحمل أمة الدين وتحمل عليه وقال Thank you. Ayé ẹ̀rí onímọ̀bá sọ nípa ọdún nínú ọdún àṣẹrí à. Èyí ń gbà sọ́wọ́ ọba tí ó ti dá tó fi gbé òfin kalẹ̀ tí a fẹ́ ṣẹ̀rí à. Òfin fún ṣẹ̀rí à o. Àwọn kan ti wá tí wọ́n ti bá ti gbọ́ ṣẹ̀rí à nísìnyí, ó ti ní kí wọ́n ń dún lọ́pọ̀lọpọ̀ wa ìfẹ́ǹsì ní àṣẹrí ní èdè lábáwá ló bá fẹ́ fi sí èdè yorùbá òfin lọ òfin tó àṣẹrí àtú àlìsìlámìyà òfin ti ṣẹ̀rí à òfin ti ẹ̀sọ́ òfin ti ìsìlámù àmọ́ pọ̀lọpọ̀ mùsùlùmí ló bá ti gbọ́ ṣẹ̀rí à wàá rí ti dé ẹ̀ ní ìgbà mẹ́rin àná. lápòjú oníṣẹ́ inú sáà ń tú òfin ọlọ́run ọba ni ní ọpọlọ wa kódà yorùbá máa ń lò lọ́rọ̀ wọn wọn bá tẹ̀ ẹ dáṣẹ́rí àfọ́fàdá ẹ lù ú ni ó ti dáṣẹ́rí nínú ìlú àbí láwùjọ wa ó gbọdọ̀ níbi láti gbókè kalẹ̀ bóyá lùtù àtàwọn wà yìí bóyá kàn gbókè kalẹ̀ ní ẹ̀kọ́ méjì ń jọ pé wọn ò ní rí jìn fẹ́ fi gbé òkun kalẹ̀ lẹ́nu fi rúfin ìlú wáyà yìí o ìrùkún wọn níbi tàn án kàn gbé ni torí ìtí máa ń mú yẹn bí òkun kalẹ̀ ni pé a fẹ́ kí àwùjọ nítorí pé nìyí a fẹ́ dáa èyí tá a gbé kalẹ̀ mọ̀ sí wàhálà. tó bá jẹ́ pé èyí tá a yìí tí ò bá wá tí ò bá wá tí ò bá dẹ́kun wàhálà àdìsí náà kí lè káfí èyí ń lè fẹ́ mi ẹja kún mi yìí o kí ló dé káàmù pọ̀ sí mi o káàmù wa pọ̀ sí ojoojúmọ́ àbẹ̀rẹ̀ bí òfin wa ó sọ pé òfin tí a gbé kalẹ̀ àní kọ́ńtù kankan ká má ṣe aláìláàánú lópin ni ọlọ́run bá tó wá gbé ti kalẹ̀ bí ẹ bá gbé ní ẹ̀kọ́ tó ti gbé lórí ìlàkà ìjẹ lára rẹ̀ ààrẹ òfin òfin tó dalẹ̀ sí ọlọ́run lára àwọn nǹkan tó náà bá torí ẹ̀ gbé òfin kalẹ̀ ó ní ẹ̀rọ àdì ẹgbẹ́ òfin kalẹ̀ ìdá gbogbo lè dàwà pẹ́ẹ́sì ó ní gbogbo ń ta àkà látara ẹ̀ pé dáa kà lẹ́sẹ̀ ní pé bàtàkà yìí ẹgbẹ́gbẹ́ ti agbó dábòbẹ̀ sí wa o. nínú rẹ̀ náà ní hebron akidi ọlọ́run gbẹ́gbẹ́ kalẹ̀ kó dábàá kálíbà sọ fún mi yìí kálíbà dábòbò làákàyè wa láti ní káwọn gbogbo náà fi sọ sínú léwọ̀ mo gbọ́ tó fi ìtàn lánàá inú ìgbà jẹfa àwọn tí wọ́n rán sọ kéré àwọn tí wọ́n ń lálàṣà fọ́dọ́pọ̀ ẹnìkan ní ọtí tó ní kí wọ́n mọ ọdún tó ní ká máa mọ ó ní ìdílé o ó sì ní ọdún tó ní ká máa mọ. wọ́n sọ wá fẹ́ gbogbo tìrìtìrì o ìjọba ti fẹ́ràn gbogbo tìrìtìrì tiri mọ wá o ìyá dàpọ̀ tìrìtìrì ọlọ́run ìjọba pé ìjọba tìrìtìrì. ẹ mọ̀ ní ẹ̀rọ ti jòkó ti eré ní lóòótọ́ ẹni ìyẹn fẹ́ràn kó tètè ń jọ sí ó ní àná ìdí onígbègbè ọdún tó wá fi lé mu kọ́dà bó sọ sí ti ọ̀la èso àlàmbẹ̀ nítorí tọ́lọ́wọ́ bá torí ẹ̀ gbé kalẹ̀ ní pé gbogbo ọmọ sí tọ́ba òṣìṣẹ́ òfin náà gbé ọtí ju ọ̀sáwọ́dé nìkan inú òfin náà ju ọ̀sáwọ́dé nìkan ní ìsìnbáyìí lọ́sọ̀ọ́sì mo ti mẹ́lẹ́dì wọ́n ti fi ọtí lẹ́tọ̀ọ́ níbẹ̀rẹ̀ náà nìkan ṣe é fún láti ta àmọ́ wọ́n á fún wọ́n á fún ọ ní gbègbè gbègbè tí yẹn lè rà tí ó mú ẹwọ fún gbègbè tí yẹn lè rà tí ó mú ẹgbẹ́ ọ̀sà fún bíbá yìí lọ. ní kọ́mìnì wá gbẹ́ni èèyàn mẹ́ta lè lọ eléyìíra eléyìíra ẹnìkan fẹ́ wọn wọn ti dàgbọ́ wọn kò sàwọn náà wá so ọtí fẹ́rẹ́ ká mọ̀ láti lè dáàbò lákàyè ni ẹlẹ́ẹ̀kẹta ìdáàbòbò ẹ̀mí náà kọ́nà gbogbo ìkàlẹ̀ ni wọn kọ́ mọ̀ kẹ́mi ní sùmọ̀ kẹ́mi kó tó kẹ́mi kó lójú àwọn òfin tó sì lágbára jù nínú òfin ọlọ́ọ̀ba òun ni òfin ẹ̀mí á ọlọ́run pàtàkì ẹ̀mí púpọ̀ ẹ̀ẹ̀kan lè ta ẹ̀mí bó ti wù ú ẹ wá wọ́ọ̀dọ̀ tó wáyà yìí subhanallah ẹ̀mí lórí sí jù nígbà tí yẹn kan èèyàn tẹ ẹ bá ń bẹ tẹ ẹ bá a pé òun ló pa ẹ ti lọ́wọ́ rẹ̀ ń bẹ̀ ó sì jẹ́wọ́ pé òun lòún pa olóhùn lòún pa ó ní òun sọ wá pé ó sàpàdà fún òun pẹ̀lú kùnú níta fẹ́ báyìí pé kẹ́lẹ̀ kan wá nígbà náà pé ọwọ́ ẹ̀ o bóyá ọwọ́ bóyá ọwọ́ ẹ̀ bẹ̀ sí ni. ọlọ́run sàmù lọ́wọ́ ilé àwọn tọ́lọ̀ ká gbogbo ìkàlẹ̀ ni a lè bá dá gbogbo ẹ̀mí wa ẹlẹ́ẹ̀ka àbí òun náà ni ẹ́ ẹ̀kẹ́ ń gbòòrò ẹlẹ́ẹ̀ka àrùn lókun ẹ́ ẹlẹ́ẹ̀ka àrùn a ti sọ ẹ̀sìn a ti sọ lákàyè a ti sọ ẹ̀mí ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni kí yẹn sọ dúkìá láti lè dáàbò dúkìá wa kọ́kànmá gbogbo kọ́kànmá kọ́kànmá wọlé tọ́ kọ́kànmá gbogbo yín káwọn bá ti dé ọlọ́wà kókò gbìyànjú kalẹ̀ bẹ́ẹ̀ bá ti gbóló àwọn èèyàn bẹ́ẹ̀ ti tèrè bẹ́ẹ̀ bá jìyà bẹ́ẹ̀ bá jalè bẹ́ẹ̀ tèrè ọ̀tọ̀ ní ká jalè ọ̀tọ̀ ní ká gba owó ní ìpalọ́wọ́ yẹn òbí wọn yàtọ̀ ẹni tó wá kàn lọ gbé omi tẹ́ gbé sí kọ́dà wọn wò pé mo lòun náà gbé sí àbí tá a tọ́jú oṣù lọ mọ ẹ̀dí ọlọ́wọ́ ni àmọ́ ẹni tó mú nǹkan wá pé ó rẹ̀ jáde kọ́dà bó ṣe jí ló mú wá tó ẹ fi dì í ilé ẹni bí ẹni láti pa yín òfin ṣe yàtọ̀ nípa pé òfin bá gba ilé yìí fún bẹ́ẹ̀ kọ́dà kó má rí kẹta gbé kó má rí kẹta gbé òfin ṣe náà yàtọ̀ ọlọ́run gbòdì kalẹ̀ láti lè dá òkòtò ọ́fíìsì ni pé láti lè dáàbò bo àlẹ́ àìsè ọmọlúwàbí ọmọ ọmọlúwàbí yẹn jẹ́ máa mọ̀ mọ̀dá kọ máa mọ̀ mọ̀dá bá ìwà ìwà nínú kan mẹ́rin lọ́wọ́ sọ nísìnyí yóò kàn máa jẹ̀rọ lójú pé ẹ máa pe ìsìláàmù ní ẹ̀sìn pàyàpàyà bóyá wọn ò rí àyà yìí ni ìsìláàmù wọn dájú bọ́ ẹ̀sìn pàyàpàyà ni irú àwọn òfin yìí ilẹ̀ ẹ̀ka tó bá dé kóòtù fẹ́ ẹ̀ka àwọn àkàdé sí báyà táyà fi tako sẹ̀rí àná nù. Ibi ẹ̀ka wọn béèrè kóòtù ní pé ṣé mùsùlùmí ni ọ́ bá ti mùsùlùmí ni ọ́. Ẹ má wùlọ̀ ní òfin ẹ̀ka fún òfin ẹ̀sìn ẹ̀rẹ́ ìlú ẹ̀sìn. Ìpínlẹ̀ kẹ̀kẹ́ sọ ní ìjọ ṣe yìí. Wàláì tí àfẹ́fẹ́ tí wọ́n ti ń sọ̀rọ̀ lọ́wọ́ lọ́nà lẹ́yìn ọ̀la ìdá àwọn ọmọ ṣe yìí. Àwọn kan jẹun bí àájò fún yàrá yàrá tó ti ráyè lẹ́yìn ọlọ́kùn sàmọ́nà wa ìwọ̀n tí wọ́n ti mú tí wọ́n ti lè mú tí wọ́n bá ti dé sẹ́rí àkàlẹ̀ tí wọ́n ti lè mú ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáwọn oníbẹ̀rẹ̀ àkẹ́sì rẹ̀ tí wọ́n ti dé kóòtù tọ́tù àkọ́bẹ̀ pé ẹ̀sìn wọn lọ ṣe alẹ́ ẹlòmíì fáwọn tó bá gbé ìgbọ̀n rẹ̀ àti lára mi nígbà jù náà ẹ̀sìn ẹ̀jọ́ náà ìjáàbù ilé díẹ̀ lọ ó lè ní tèmi lòun ó lè ní oníṣẹ́sì lòun ẹ̀rọ ìṣẹ́sì ló lè tán ìṣẹ́sì ò ní ń ṣe bẹ́ẹ̀ àdébà Muhammad wọ́n pa ẹnìkan ló jẹ́ àdébà Muhammad ẹni yẹn lòun ló pa ó wá mú àpáta òfin fún ọ ní orí ó mú ìyẹ̀pá báyìí ó wá mú òkúta òfin fún ọ mọ́lẹ̀ wọ́n wá ṣèwádìí wọ́n ṣèwádìí wọ́n padà pé yẹ̀wò dìgbà nípa ẹni yẹn sí Mọ̀dínà wọ́n wá mú ẹni yẹn ọ̀rọ̀ ọ̀rọ̀ àníbi wá pé ẹ lọ bí lọ́wọ́ àfa àwọn pé kí lè sin ẹ̀sùn orí fún apáyàn ẹ̀sìn ẹ̀sìn tánà bí sọnù ànábì ní kí n lo dáwọ́dà lọ́wọ́ kí n lo ìjọba ní màdínà bọ̀tà ànábì ló kọ́dà ọ̀bẹ́ alùpùpù dáàbò ni ó níyì ẹ lọ bí lọ́wọ́ àfa àwọn pé kí lè fún wọn sọ mẹ́ wọn ní iṣẹ́ ìsìnkú wọn sọ òun ni pé bó ma ti pa náà nìkan ta wọn ti fẹ́ ka ó lọ pa bàtà wọn sì bá máa ń pòwe wọn ní àkọjá olówó lẹ́wọ̀n pòwe wọn ní ẹni mẹ́ta gbẹ̀ngàn fpt rẹ̀ ẹ mọ̀ pé ẹsẹ̀ pààyàn tí wọ́n fẹ́ ka tí wọ́n fẹ́ ka gbẹ̀ngàn àánú ẹ̀kọ́ mọ̀ sí. àwọn ni alexander òfin ẹ̀sìn ẹ̀rẹ́ tẹ̀lé wọ́n á lọ mú wọ́n á gbé yẹ̀ sí yẹ̀ wọ́n á gbé yẹ̀ sí yẹ̀ òkúta báyìí wọ́n fọ̀ kó kùtà wọn lẹ́nu láàrin jẹ̀wọ́n bí ẹ bá fẹ́ ṣe nínú omi nígbà tí nàka yẹ bá dá tó bá yẹ kéde nínú pa tó bá rẹ́ṣẹ̀ lé ṣe. mo jẹ ṣe ṣe máa ṣe lọ́pọ̀ bá tẹ̀lé mo fọ́ oríṣi nílẹ̀ ni n ò ní sọ pé kí n lọ sọ ọdún kan nínú àtìmọ́lé. ìsìláàmù òfin ti ẹ̀sìn pààyàn-pààyàn ìsìláàmù ló kò fẹ́ fi ẹ̀mí bì olóńgbé pé ìsìláàmù pé ọ̀nà tí ìwọ̀n ń gbà pààyàn táwọn lágbájá pààyàn ọ̀rẹ́ kàná fún sí. ona koko onye ló pẹ́ nìyẹn tó pààyàn amúdà tó mọ̀mọ̀ pa ó sì láwọn ìṣesí tẹ́nà fún yà eléyìí mọ̀mọ̀ pa ènìyàn nínú ìwé tí ẹ̀tàn ara rò pé gbẹgbẹ́ wa bí ó sì mọ̀mọ̀ pa ènìyàn mọ̀mọ̀ pa ìwà àtìyàn ń jà ibi yìí ló ó fẹ̀lẹ̀ fún fún àmọ́ bí mọ́ ó sí tó lọ àmọ́ ń jà ní wọ́n sọ̀pọ̀ fún ọ̀pá ni owó títọ́ ọgbà wọn gbé ẹ̀ ìgbàkùsẹ̀ ní ṣíbùbù amúdà òun ò jọ pé mọ́wà pa wà á dúpọ̀ pé mọ́wà pa lápòjú eré fún yìí nítorí lè pààyàn nítorí lè pààyàn ẹjọ́ ń jà náà ní ìgbà ẹjọ́ ń jà àmọ́ nítorí lè pààyàn wá mú kó kàn bàtà ni ó kàn kó bàtà ó kó bò nígbà kan lè pààyàn tàbí lè pààyàn àmọ́ torí pé ẹjọ́ ń jà ni wọ́n ní ah, ó fẹ́ ṣe pé ọkọ̀ torí pé ọmú kẹ ọfẹ́ fún yẹn ni àwọn ọfẹ́ ẹjọ́ pàpọ̀ mọ̀ọ́mọ́ ìdájọ́ kan náà ẹlẹ́ẹ̀kẹta oní kátọ̀ fihàn sí àìrí tẹ́rí kátọ̀ òfin kátọ̀ níbi ìṣe general sẹ̀ríà ó yàtọ̀ sí òfin kátọ̀ níbi pípa èèyàn látọ̀ àkíbìnà látọ̀ àkíbìnà ń nàìjíríà àwọn àpàdà èyí ti wà lànàbà Muhammad sallallahu alaihi wa sallam anábì ní ọlọ́run ọba ó ti sàmójúkò fáwọn àlómọ̀ wọn níbi ìṣẹ̀kẹ́ bá tẹ̀ kí wọ́n ṣe pẹ̀lú mistake ni ọlọ́run ọlọ́run ti bùn wọn àmọ́ tó yẹ pààyàn ọlọ́run dà púpọ̀ ọlọ́run aláìyá àlàm ọwọ́ rẹ̀ níbi pàdé ọlọ́mọ àwọn tó dáwọ̀ bàbá mọ́mọ́ pààyàn náà ti láwùjọ tábà ti mọ̀ pé kọ́kọ́rù yẹn òfin kọ́kọ́rù ni pé mistake ni àbí ẹ̀sílẹ̀ bàbá mọ́mọ́ pààyàn náà aláwọ̀ ó sì sì ni ó sì sì ni ẹlòmíì wa mọ̀ mọ̀ gan ẹni tó fẹ́ pa tẹ̀tẹ̀lẹ̀ yóò lọ̀bẹ́ yóò lọ̀bẹ́ nítorí nígbà tí ẹran mọ̀rọ̀ pa ẹ̀ ti bẹ́ẹ̀ ti pa gan tó lè tó lè pa gan tó lè pààyàn ní ìlú gan bọ́n tó pé ọ̀sán ní ìkàtọ́ fẹ́ pa òun kàn ṣàdédé ó kàn ṣàdébò rẹ ni wọ́n lẹ́nu yẹn kọ́ ó pa báyìí ní kéèkì ni sọ̀tẹ́tẹ́tẹ́ tó tẹ̀lé àwọn agbé bí kápọ́ọ̀lù ṣe rí nínú òfin tẹ̀lé à generally bẹ́ẹ̀ náà lórí ibi pààyàn ni àwọn ìlú máa sábà bẹ́ẹ̀ kápọ́ọ̀lù ó kàn máa sọ ní fún alákàbá tẹ̀lẹ̀ ni ó sì máa sọ alákàbá tẹ̀lẹ̀ ni yóò kàn mú ibi yóò kàn fọmọ lórí ni ní wà sí tìmí ní oṣù tìmí wà ala ọlọ́run ti dá pé ni wà ọlọ́run ni wà má kánà lè mú mi. Ìlẹ́kọ̀ọ́ kò lẹ́tọ̀ọ́ sí kan kó wá fojú lẹ̀ kó pa ní ọmọ ìyá rẹ̀. Ah, ìlẹ́tọ̀ọ́ àyàfi kó jẹ́ pé àṣìṣe ni àìpamọ̀ ìní ọ̀bọ̀ ọ̀pamọ̀ ìní. nítorí ọ̀sẹ̀ tó bá pa ọ̀sùn ti ṣe kàn ọlọ́wọ́n ló gbà wọ́n mọ̀ bẹ́ẹ̀ bá ní àròkọ́ tó ń pamọ̀ ìní kò lẹ́tọ̀ọ́ tó bá padà wá pa dàní ṣéèkì ọlọ́wọ́n ni kí ni ó wàá jẹ́ ẹ̀sìn yẹn kí ni ìyàwó láti jẹun náà kò ní lọ bẹ́ẹ̀ ọdún yà náà. ẹni tó bá pààyàn by mistake àmì sọ pé àpààyàn yẹn àmì pa àmọ́ ẹni tó bá mọ ọmọ pààyàn tiẹ̀ àpò náà nígbà àmọ́ ẹni tí kò mọ ọmọ pààyàn mistake ni ilé ẹni yẹn ànípàdé mistake rẹ̀. Àkọ́kọ́ lílọ bọ́kùn ní ọ̀rọ̀ ẹrú tó jẹ́ mọ́bìnrin. Ló bọ́kùn lọ́rọ̀ ẹrú yóò wá ẹrú mìíràn kan tó yọ kú. Ọlọ́run gbélé ìsàlẹ̀ òfin kalẹ̀ láti lọ pé níta ń pè ní ẹrú kókó láwùjọ àwọn èèyàn wọ́n ti mọ gbókùn yẹn kalẹ̀ ẹ̀yà lọ́gbọ́kùn náà ẹ̀rú ọkùn náà ẹrú mọ́. nítorí pé ẹrú máa ń wà ọlọ́run ní ẹgbẹ́ mọ́kà ẹrú ẹrú máa wà lókùn ìgbà tẹ́ bá ti fi ń jagun. àmọ́ kò sí ilé ọlọ́run ní kẹ́ máa yọ wọn lẹ̀ díẹ̀ díẹ̀ lẹ́nu máa máa wọ̀nyẹn tẹ́ máa fi wọ́n lówó ṣe é máa fi wọ́n bá وكل قوم ẹ wàá sọ díyà díyà yẹn náà sọ ní owó kan rẹ̀ ní. lẹ́yìn ìgbà tẹ́ bá bọ́kù lọ́rùn ẹrú tán ẹ wàá fún àwọn èyí ẹni tẹ́ ẹ pa pẹ̀lú mistake ẹ fún wọn ní owó ìtàn rẹ̀ ní pẹ̀pá bí ẹ bá mọ owó tó yẹ máa sọ pé yẹ ń pààyàn pẹ̀lú mistake ìyẹn ní ti pààyàn tí wọ́n wò pé yóò sàǹfààní púpọ̀ ẹgbẹ́ fún aláwọ̀ àpẹẹrẹ nàìjíríà táwa yìí láwọn ọ̀nà tí ẹ pé àákàfẹ́ ọ̀pààyàn ni pẹ̀lú mistake báyìí ju òkú tí wọ́n máa lọ lójú ọ̀nà tí wọ́n tó tí wọ́n máa mọ́tò lọ tí bíréèkì mọ́tò kan sí ẹ fún fún kófẹ́rì wọ́n bóyá àwọn tó wà ní náà àwọn náà ti wọ́n kú ìwọ gẹ́gẹ́ tó wà mọ́tò ọ̀sẹ̀ kìíní ọ̀kú kọ́lá kan dá lẹ́sẹ̀ yìí lọ mo lọ pààyà etí ń pa ìjà lọ gbé nínú eighteen àwọn fifteen ni wọ́n kú àwọn mẹ́ta yòókù wọ́n gbé lọ́wọ́ ọtí àgbákò kí lè yóò ṣe tẹ́fẹ́ nìyẹn tí ó tó kọ́ ní ọ̀sán owó ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan náà ikọ̀ tó wọ̀ ní sixteen. sọ́nà tó wá dálápá ẹ̀kọ́ dálápá ẹ̀kọ́ dálẹ́sẹ̀ tí tí wọ́n san ó pé wọ́n dálápá wọ́n dálẹ́sẹ̀ báwọn mẹ́ta yẹn. gbèdé owó tó ti báwọn yẹn tó jẹ́ bí àtàwọn yẹn ni pé a kú owó ẹ owó ẹ̀mí owó ẹ̀mí ní sí ó ti lé ní hundred million ó ti lé ní owó Nàìjíríà ní o ó ti lé ẹ̀mí kan ó ti lé ní hundred million naira ó ti lé lẹ́wà ṣe já lẹ́wà yìí náà ó ti lé one hundred fifty nine million naira rí ó bá ti pààyàn kan one hundred and fifty nine state by mistake sorry wọ́n ti pààyàn by mistake ni o bí n ta sọ nísìn wọ́n sọ fẹ́ lẹ́kùn ọkọ̀ fẹ́ yin kílé kan ó kẹ́sẹ̀ sí ní one hundred fifty nine million naira kì í ṣe one hundred fifty thousand naira one hundred and fifty nine million naira olóòtún àwọn ọ̀pá èèyàn èmi ò lọ́wọ́ parí jù èèyàn fifty ọdún ìṣọwá tó nù. àwọn asan àwọn asan one hundred and seventy seventy three kan. Hmm. fifteen yìí ló ti lọ ẹgbẹ́ wọ́n á bẹ̀rẹ̀ ẹ̀mẹ́ta ń ta lẹ́sẹ̀ ẹ̀sì wá tuntun mílíọ̀ seventy five bọ́ọ̀n seventy five point three kan ẹ̀hẹ́n fún ìlẹ́ta yọ̀ọ́ sọ fún àwọn tó bá dá tó bá rọrùn lórí ọ̀tọ̀ pààyàn tó fi ní sí ìjọ lọ tó lọ bẹ́ẹ̀ àgbákò lọ gbé lẹ́wọ̀ ọ̀nà ìlàrí tó pààyàn ní ojú òfurufú mọ́tò rẹ̀ ń lọ pààyàn ọ̀gbẹ́ni lọ́wọ́ àbọ̀ ọ̀gbẹ́ni ẹsẹ̀ rẹ̀ dá ọkàn lọ bẹ́ẹ̀ ewu ní fún ọ náà ẹ wá wò ó wọ́n ti máa ṣe ìyẹn tí ó sànù wọ́n máa di ọdún kọ́ọ̀tù nínú ó sì sì ní àwọn tó sì sì ní àtẹ́kọ́ kí ló fà jẹ́ kí ló fẹ́ ni ṣé tó bá mọ̀ pé ọmọ ṣe bẹ́ẹ̀ nàìjíríà yìí pé èyí ń ràn án náà kí ẹ máa wá sífà ó wá mú ọṣẹ síbi ó máa mú ọṣẹ àtọ́mí ó wá wọ́n síbi ní bírèkì yóò tẹ́tì láàrọ̀ tó yẹ tẹ́tì kan ṣe bírèkì àbúkò ní tẹ́tì ẹni nàìjíríà táwa lónìí nígbà táwa lónìí wọ́n ti mọ̀ pé kò wọ́n gbádùn yóò ní mọ́lẹ́jọ nínú ọgbẹ́ ẹ̀bọ̀ tó ara àǹfààní tó wà fún sámọ́n lè fi ọlọ́run bá nìyẹn ẹni wò ní ráre ọ̀pọ̀lọpọ̀ ní ẹni tó ti ráre tó yẹ pé àṣìṣe ìyẹn àlefi láti ṣe lábàá pé àìní kàkún dẹ́fà ni ó ti mọ̀ pé táyà yìí ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n fi ń sá eré burúkú ẹnu ní ìta ẹgbẹ́ kó sá lọ wọ́n ti ní gbogbo ọ̀sáré yóò wá sájú ẹ lọ ní nàìjíríà yìí tẹ̀sẹ̀ dé mọ́ ní sàkányá ni wọ́n á pààyàn ní wọ́n lè ṣe fìlú àwọn àbí mi bẹ lónìí bọ́ bá ti ní ìtọ́ sáré wọ́n fi sájú ẹ lọ ọkàn ọ̀sọ́ alátìlọ́kàn yìí ọkàn ọ̀jẹ̀ dùkú báyìí o ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ tó ara àǹfààní tó bẹ́ẹ̀ bí ṣẹ̀rí

tó bá jẹ́ sí pé àwọn tó ń pa èèyàn wọn wọn á forí forí ọlọ́run fún ọ ọlọ́run fi agbára ó fi sí ọ̀dọ̀ àwọn tó ń pa yẹn tẹ̀lé agbára láyè tẹ́lẹ̀ wọn bá àwọn tí ẹ pa àwọn tí ẹ pa àwọn ẹbí wọn tẹ̀lé agbára láyè tẹ́lẹ̀ wọn bẹ̀ wọ́n tẹ́lẹ̀ wọn bẹ̀ wọ́n tẹ̀lé wọn bá gbà tó bá wá gbà ká ní gbogbo fámìlì yìí bẹ́ẹ̀ bọ́ọ̀rù ni wọ́n àwọn ẹni tí náà wá gbà ó ṣe lùkẹ́ àrí ẹni ìtàn wọ̀ péré àbíkẹ́ni ìtàn lẹ́kẹ́ yìí àwọn àfáà ní àbíkẹ́ni ìtàn lẹ́kẹ́ bálẹ̀ ẹni ìtàn lẹ́kùn yẹn wọn o àyẹ́sí lẹ́jà rẹ̀ ìyẹ́rì kárí dìbò jù ìjẹ́rì kárí dìbò jù nílé yìí o ẹni ìtàn ni àti kónà kónà gbà ẹ wo níṣẹ̀lẹ̀ kan sẹ̀rẹ̀ sábẹ́ àríwá bí ọdún méjì kan sẹ́yìn wọ́n ní wọ́n ti fẹ́ kàn ní àárọ̀ by mistake wọ́n ní rẹ̀ kankan já ni ó sì pa àwọn yẹn lọ ṣe pé wọ́n ló pa náà ọmọ nàìjíríà náà ìjọba sáwọ́dí olóògbé pé sanikalu sẹ̀ríà ẹlẹ́ẹ̀fẹ́ sẹ̀ríà ẹ̀fí àjẹrà yìí ni sẹ̀ríà ló dájú ìjọba sáwọ́dí wá lọ fáìlì ẹnjìníà tó wà ní ìjáde ìtura ọ́fíìsì àìlọ́fíìsì ti àwọn tó gbé fẹ́ yẹ fún ẹ ti pààyàn owó àmọ́ ìmọ̀mọ́ by mistake ni nígbà yẹn seventy five million seventy five million lówó ẹ̀ nígbà yẹn wọ́n ní nàìjíríà àmọ́jẹ́yẹ tí wọ́n wò wọ́n wá ní wọ́n sí gbogbo àwọn tí wọ́n pàjọ náà wọ́n dẹ̀ pa àwọn ènìyàn fẹ́ wọ́n sanwó wọn àmọ́ nàìjíríà náà rẹ̀ wọ́n àwọn náà fẹ́ràn sí ìjọba nàìjíríà àmọ́ dábìlì lójú tó kò ní débi dé ẹ̀kú bí wọ́n tó fi wá ní nínú ìdí tí òróró láyé tí mo rí pé kéèyàn náà òróró láyé wà láì bí kéèyàn kà jẹ tó fi mi lọ nàìjíríà nípa wà ìrònú ojú bá ń lọ ìrònú nàìjíríà ojú bá ń lọ kọ́dà àwọn tí wọ́n ń kówó jẹ náà ìrònú ojú bá ń lọ ẹ wọ́lé wọn ẹ lọ fámìlì wọn ẹ lọ àgbègbè wọn ẹ ní ìrìn ìṣẹ̀kẹ́ tó yàtọ̀ àti àmọ́ oúnjẹ náà ni oúnjẹ káti jẹ ẹ̀rọ àwọn tó rí tán ẹ wá dágbègbè wọn abọ́nà ìtẹ́yàtọ̀ àwọn ẹ̀rọ ìṣẹ́ ti dáadáa ọlọ́run kò sàmọ̀nà àwọn eléyìí náà ìjọba kan ni wọ́n ń ṣe àwọn wa ní àwọn tí wọ́n ń ṣe báyìí o fẹ́ ó fáwọn ẹbí wọn ìjọba kò kalẹ̀ wọn àbáwọn kan bẹ ẹmọ àwọn tí àwọn tí àwọn fúlẹ̀mù nàìjíríà gẹ́gẹ́ àwọn tó ń bẹ láàrin tó ń bẹ láàrin àtàwà ìjọba àwọn ní pírọ́blẹ̀mù wa àwọn bọ̀dá wa àwọn bọ̀dá wa láti ń bá ti gbòòrò àmì àwọn ní pírọ́blẹ̀mù wa tẹ́lẹ̀ wọn tó wà lókè wọ́n ń ṣe àǹfààní lórí wa wọ́n ń gbìyànjú àmọ́ kókó dọ́dọ̀ wa kókó dọ́dọ̀ wa ní pọ́blẹ́mù sẹ́mọ́ni kéèyàn sọ ìjọba tó fẹ́ wọ́ọ̀sì ìnáyé ẹ̀ka àwọn ìjọba kan fún ìjọba jẹmẹ́ta tí máa lọ wo dáadáa ní ìjọba tó dáa ju ìjọba jẹmẹ́ta máa ń dáadáa kò tẹ́ sí ìjọba tí ò àwọn kàmbá àbúkẹ́ ń pè àwọn èèyàn tó ti símáyé mẹ́rin wa àwọn náà ń dà lórí rẹ̀ àwọn kan náà tó máa ń bẹ̀rẹ̀ pé àjọ ń gbé pẹ̀ náà ni mú ni ẹ̀fọn ilé ìlú ìdílé àti Buhari ẹ̀wọ́ tí Buhari kó fáwọn àgbẹ̀ ni

àforíjì ìdí nù. Bí ó jẹ́ pé àwọn ẹ̀ṣẹ̀ kan ń bẹ tó jẹ́ pé kọ́lọ̀ tó lè forí jì ọ́ rẹ̀ láyé òun ni kéèyàn pààyàn. Tó bá ti lè sọ̀tàn rẹ̀ láyé àní Mùsùlùmí ló wẹ̀ ó ní àtàlẹ́ jáwọ́ ti kú òfin ọ̀nà. Bó bá wá rí kẹrin ṣe ọ̀rọ̀ rẹ bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ ó rí ọ̀rọ̀jà òun o àwọ̀rọ̀jà òun o wá wọ́ ọlọ́run kò ìyàjọ́. So eléyìí ni ìdájọ́ àkọ́kọ́ máa jẹ́ nítorí yẹn pa tó فإن كان من قوم ìdájọ́ alákọ̀ọ́kọ́ lókè yìí, ẹni bá pa mọ́mì ìmọ̀ náà sọ ìyẹn ta bùnmi ní pẹ̀lú mistake ìdáhùn méjì lọ́sẹ̀ ìtàn àkọ́kọ́ ọ̀bọ̀kùn wọn rẹ̀ wí ìtàn ẹlẹ́ẹ̀kejì ọ̀bọ̀n ẹbí wọn nìkan tó bá jẹ́ sí pé bàyí ń sá àwọn tó ọ̀sìn ti ta omi ṣèkì àwọn ọ̀tá yìí kìí ṣe ọ̀tá tẹ́jọ́ ta tẹ́jọ́ ń jà sí ilẹ̀ yẹn wúlò kìí ṣe ọ̀tá tẹ́jọ́ ń jà sí ilẹ̀ gbèdéri ìtumọ̀ ọ̀tá máa lọ ta yín ẹ̀yin mọ̀mọ́rin ká lọ sẹ́yìn mọ̀mọ́rin wọn náà làwọn gbèdé rí ọ̀tá ìtàn sọ́yà yìí kìí ṣe àtẹ́jọ́ ń jà ìjà ẹbí ìjà abẹ́lé kan alákọ́déyà yìí ọ̀tá wa náà wọn á pa Mùmí ní ara yín òun lòun, but àwọn ẹbí rẹ̀ ní kíni ìkò tí múmi ní kanú àwọn ẹbí rẹ̀, ọlọ́run dájọ́ sí ẹ̀rí. Òfẹ́ káwọn àwọn ìdòdó tí wọ́n fà ní o, wọ́n ẹ̀sìn ọlọ́run ní tẹ́ni yóò ṣe bẹ́ẹ̀ bá pa mọ̀mìnì mọ̀mìnì yìí gbogbo àwọn ẹbí rẹ̀ kò sí mọ̀mìnì kan nù wọn tábà tí wọ́n á rí mọ̀mìnì kan nù wọn irú ìdájọ́ tó kí ó òun á lò mọ̀mìnì ọ̀kan olómi owó tí wọ́n á já pé kò sí mọ̀mìnì kankan nù wọn ẹni tí wọ́n pa dandan kiri nìyí

وإن كان من قوم بينكم وإن Àwọn kan bẹ táwọn ètò ìsinmi ní àmọ́ nítaǹkì ládéhùn ń bẹ láàrin ìsìláàmù dá o ìsìláàmù dá púpọ̀ nínú pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn ìsìláàmù ń sọ nínú àwọn ìbò sangá ìsìláàmù wọ́n ní tó bá yẹ pé mùsùlùmí náà fọ́n mọ̀ táwọn tó dá ìsìláàmù mọ̀ àwọn mùsùlùmí ìsìláàmù rẹ̀. Tóra àwọn mùsùlùmí akàn mùsùlùmí ni tó kọ lásán ààlò òfin wa ààjẹ́ mùsùlùmí pẹ̀lú tí ń bẹ lákọọ́lẹ̀ níjọ́ kan wọ́n wà lójú ogun ẹ̀sìn àwọn kan ń bẹ wọ́n ti gbàdúrà pẹ̀lú àwọn mẹ̀mẹ́ni pẹ̀lú àbí Muhammad pé àwọn oníṣẹ́ ìsìlámù àmọ́ àmọ́ gbé ìlú alábẹ́gbẹ́ ó dẹ̀ kan ní ọ̀dà àmọ́ owó tẹ̀ mọ̀ sáré wọ́n dẹ̀ sanwó wọn ogun wa dé àwọn náà mọ̀ mẹ̀mí wọ́n á pa ẹnìyẹn àwọn ọjọ́ láti ọ̀dọ̀ àdábà Muhammad àwọn olè ìdíbò sínú àwọn àfúlàdì wọn táwọn ní bọ́ ọkàn ní ọ̀pọ̀ ọkàn wa alẹ́bí ni wọ́n ń dúdà lórí ọ̀rọ̀ alẹ́bí ni alóka ẹni ayé lábẹ́ wọn ẹni pọ̀ gbọ́dọ̀ ẹni bá pẹ̀lú ìdájọ́ rẹ̀ o alẹ́bí ni tó wá pa ẹni yìí láàárín ẹni kò lù dànù nínú ìpọ́pẹ́ ìṣe mùsùlùmí àtijọ́ lábẹ́ wọn àmọ́ ní tó pọ̀ ní àlùjẹ́nà o wọ́n yà bá láàyè gidi ìlú hàhá òórùn àlùjẹ́nà kò ní bọ̀ ó kàn da òṣèré ìfẹ́ nìkan kan á bí bọ́ọ̀bù sọ́rùn ó wá jẹ́ pé olùkọ́ aráàlú ló ń ṣe wá mọ́ dàpọ̀ mọ́ ìsìlámù pé ìsìlámù lè fi payàpayà dà ìsìlámù ó lọ tọ́ǹtì gbogbo ọ̀rọ̀ ẹ̀dá ní ìsìlámù lè fi payàpayà ìsìlámù ràn iṣẹ́ náà fi jọ́ọ̀jì mùsùlùmí sọ́rí iṣẹ́ náà fi jọ́ọ̀jì ìsìlámù òfin wa ni wọ́n fi jọ́ọ̀jì wa àlùkùránì ni wí ìwé àlùkùránì sọ rèé wọ́n ti tó sí ilẹ̀kùn bó ti wù ní wọ́n fẹ́ ilẹ̀kùn bó ti wù ní bá a ti tu rèé ìtumọ̀ rẹ̀ rèé ìbáná ti tu rèé tó ní kẹ́rọ́ sí george islam kìí ṣe wà mùsùlùmí kìí ṣe wà fà ọmọ kan ó di christian wàá sì yìí kọ rẹ̀ àwọn tó máa ń àwọn kọpẹ́jì àwọn ọmọ ẹ̀kọ́ parí kìkì yẹn wọ́n á bí yìí kọ rẹ̀ ó wá yá mi lẹ́nu oúnjẹ ńlá ẹlẹ́sìn ọ̀hún ni wọ́n ní mùsùlùmí lòun kẹ̀kẹ́lẹ́ òun bí kírísítẹ́nì ni ẹlẹ́sìn ọdẹ oníṣìlámù ọ̀dà oṣù náà ó ní ìyáwọn bàbá àwọn gbogbo ọmọ nínú wọn wọ́n ní kẹlẹ́ ilé ẹbí rẹ̀ wọ́n ní kí ìsìlámù ọ̀dà wọ́n ní kí ìsìlámù ọ̀dà màtí òfin ìsìlámù ọ̀dà kò rí ìkẹ́kẹ́ wá nínú òfin ìsìlámù òfin ìsìlámù fèrè mùsùlùmí kò dáa ìṣesí mùsùlùmí ó fi dẹ́gì mùsùlùmí ó fi dẹ́gì ìsìlámù kò àbòsí ni ẹ má sì ṣe sí mùsùlùmí ẹ má sì ṣe sí àfa ẹ má sì jẹ́ ju ẹlẹ́yìn sí àfa tó ó ní ọkọ̀ àwọn sílé kéwú lọ́sọ̀ wọ́n ní ọkọ̀ àwọn sílé kéwú nílé kéwú ó láàfà kọ́ ilé kéwú kọ́kọ́ lọ àfa àfi jàmbá fún un bọ̀ àmọ́ jàmbá tó ṣe fún un àmọ́ èyí tó súnmọ́ tó jà lórí ara gbogbo ẹ̀ pọ̀ ìjẹ́ nìkan tó ń bí ẹni ẹni mo bí ìfọ̀mọ̀ bí ìlé kéwú kan ní ilé kéwú mòdìrú ẹ ẹni tó dálé tó múlẹ̀ ó lágbó fún fẹ́ta òjò pé onímọ̀dúrú gbogbo àwọn tó lè pé nínú ìdára rẹ̀ ọ́fíìsì rẹ̀ ní wọn bá wọn sùn bẹ́ẹ̀ àwọn ọmọ tó lè pé orílẹ̀ tí ẹ̀rẹ̀ ìjọba wọn sùn tó mọ̀ dúró nù ó yẹ kí wọ́n sọ lédè wọ̀nyẹn mẹ́rin tí ṣé mo yẹ fi sì má. so irú ẹni báyìí òun ni obìnrin níbi jọ́ọ̀jì Islam no Islam lọ́rọ̀ ni ṣé Islam sọ pé mòdúró ọ so mọ mọ àwọn ọmọbìnrin létí rẹ àní hàmà rí a bó ti yọ bó ti yọ lọ́wọ́ jẹ wọn kò tó bẹ́ẹ̀ tí wọ́n fi ìsìlámù sọ bẹ́ẹ̀ ìgbà yẹn lẹ́kọ̀ọ́ gbẹ́dájọ́ lórí ìsìlámù gbogbo wọn tó jẹ́ pé wọ́n fi ń bú ìsìlámù wàlá ìyàlẹ́ di méjì o ọ jìyà kọ ẹgbẹ́ ìsìlámù ọwọ́ àjọ ọwọ́ burúkú ọwọ́ àjìyà kọ ìsìlámù jẹ ọba ìsìlámù ló kọ jẹ ẹ wo ọ̀rọ̀ àbúrò àbọ̀ ìsìlámù ìdí àbá ó ti bà lọ́dún kọjá ìlọrin ìlú àbá ẹ̀rọ bá nìkan so wọ́n fi ìfẹ́ sí ẹni yẹn wọ́n fi kékeré wọ́n fi jẹ́ ti ìsìnà ẹ̀ má jà sí bẹ́ẹ̀ so ó bá yẹ káwọn tó jẹ́ pé ẹni àdéhùn ń bẹ láàrin ẹ wá sì ti fẹ̀ nìkan nínú wọn. Ọlọ́run ní ìfẹ́ ṣe ìfẹ́ ṣe ẹfún ọ náà ń bíyà ẹfún ọ ní bíyà ẹfún ọ ní owó ẹ̀yẹ ní ìfún wọn ṣe mùsùlùmí àmàdé ohun bẹ̀ láàrin ní ẹfún ọ lówó ẹ̀yẹ wọ́n ta àrí irọ́ ẹ̀sẹ̀ sì yọ mọ́mọ́ mi kan kẹyọ́kù ní ipò ẹ̀rú òfin ọlọ́ba lọ. ọlọ́wọ́ ní torí Nàìjíríà kírímìnà pọ̀ nù wa ọ̀dà ilé ìlú tọ̀ ọlọ́wà ni bàbá lọ́wọ́ yóò kọ́ gbogbo kìíní yìí ọ̀wá nílé tọ́ àmọ́ àwọn ọdún kan bẹ pẹ́pẹ́ kìíní yìí ọ̀ní mo wà fọ́ ilé ìrẹ́lẹ̀ ká ọmọ sí nàìjíríà yìí náà fọ́ wa ẹ bá dáhùn sáré arábíà ní sèyí kìíní yìí ọ̀lówó lọ́wọ́ wọ́n wà fún ọ nísì wọ́n lọ sí ọmọ lẹ́nu àwọn sẹ́kàn bẹ tí wọ́n máa ń ti ń gbòòrò ìyẹn lọ́mọ ọmọ yẹn máa fa pata láwọn ká dúró ju olómi ọgbà wọn yóò bẹ̀rẹ̀ báyìí ẹ̀rọ pẹ̀ bẹ̀rẹ̀ fún ẹyẹ owó bẹ̀rẹ̀ ńbẹ̀ ọmọ ṣiṣẹ́ ọ̀nà àjọ tó ń dá gbèsè lé ìsan bó ti yẹ bí ọgbọ̀n ẹ̀wọ̀n orí nù àwọn ẹlẹ́wọ̀n sàn jẹun bẹ́ẹ̀ sáfì yà jẹun mẹ́rin àmọ́ ẹ̀sìn ẹgbẹ́ ọgbà ọlọ́ ọ̀hún bí ìbá sẹ̀wọ̀n ní Saudi Arabia wọn ẹnìkan sẹ̀wọ̀n ní Saudi ọmọ àlọ́ ní àrínà ni ó kó tẹ̀lé padà kó tó lọ sẹ́wọ̀n sàn kó tó lọ sẹ́wọ̀n sàn ó kọ̀ lè padà pé kó lọ kó ẹ̀wọ̀n ẹ̀ sùn padà kó lọ padà ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ìgbésẹ̀ yẹn náà lọ́kọ̀ọ́ lọ́kọ̀ fún ọlọ́pẹ́ ọ̀hún sí padà kó kó kó pàṣẹ ibi tó fún akọ́ ọ̀rẹ́ dá tó fún akọ́ tó fún tó fún akọ́ tó fún ọlọ́pẹ́ padà ọdún márùn-ún àmọ́ náà káàdì yẹ olùkọ́ ẹ̀wọ̀n lọ́rùn sáwùdí nù ẹ̀wọ̀n wù yẹn fún bẹ́ẹ̀ tí ẹ̀ bá dé sẹ́ńtẹ̀ sí náà nàìjíríà ẹ̀ wà láì àánú yóò fi wọn láwọn oúnjẹ tí wọ́n fún wọn jẹ ẹni yẹn gbé ra pípà nípa pípà nígbà tí wọ́n kó pinnu ó sì ra ká ó sì kọ́ lé ó tẹ̀wọ̀n ó tẹ̀wọ̀n ọ̀gbọ̀n tó burú tí wọ́n ti jẹ́ tí wọ́n tó ti jẹ́ yẹn so ẹni pamọ́ nàfọ́ parí ẹ̀wọ̀n rẹ̀ ọ̀pọ̀ iṣẹ́ tó ti ibi tó ń jẹ rèé tó dé mọ̀ ó ṣe nàìjíríà bọ́jẹ̀tì nàìjíríà náà fi fún ààrẹ wà lóúnjẹ ẹ ti máa fẹ́rẹ̀ nàìjíríà fẹ́rẹ̀ wà lóúnjẹ ẹ má fi owó bọ́dẹ̀dì nàìjíríà fẹ́ràn ló jẹ ẹgbẹ́ fẹ́ràn ọmọ ṣiṣẹ́ rẹ. nàìjíríà ni wọn àwọn òṣìṣẹ́ ló ń mú àtọwọ́ mẹ́fà ní ìlú náà. ṣé ṣe ẹ ẹ ẹ kó yẹ ṣé ẹ kó yẹ kí òun máa ṣiṣẹ́ kí wọ́n máa ń ṣiṣẹ́ yẹn ẹ bá ṣèpò ẹ owó yẹ rẹ ẹ bá ṣèpò ẹ tó bá wá kó wá kó lẹ́wọ̀n náà tán ẹlòmíì nítorí sọ́dọ̀ yẹn wọn àìrí kàkẹ́kẹ́ ni àwọn ní ọkọ̀ bá dilẹ̀ ó sì yáyẹ̀ wọ́n sódò kan padà sílé sí tó wọ́ọ̀dù tó gbà ó mọ̀ sí mọ̀ sí wọ́n wọ́n lọ five million naira kí ló fẹ́ wọn torí ìwé pé ó lọ sí ìfún ọjọ́ lọ́wọ́ nàìjíríà yìí five million ní ìdúrà ọmọ tó fi lẹ́ẹ̀kan tó ṣe ọkùnrin ìjọba bọ̀kúnà bàtò tó fẹ́ ìgbàjọ wa lẹ́sẹ̀ òun ní àwọn ẹlẹ́wọ̀n nígbà àwọn dáko tẹ́rí àwọn onígbò ìjọba tí wọ́n bá wọn jẹ́ o nígbà tí ìwà lẹ́wọ̀n àwọn ẹlẹ́wọ̀n náà dà tó pé

àforíjì tọ́lọ̀ ní ìrẹ́lẹ̀ lẹ́nu ìgbà lọ́wọ́ tó àti ọdúnkọ àforíjì ọgbà àwọn oṣù méjì léra wọn nínú oòrùn pẹ̀lú ẹ̀jẹ̀ kárakára bọ́sẹ̀ ìgbà nù. ìlú wa yìí wà lára àdé bá a ṣe lo kẹ̀ríà ó yẹ kí wọn bá lọ́kàn jẹ́ àṣẹ ọmọ kan ládùúgbò yìí jọ kan àdúgbò yìí ló gbé àwọn tí ìfọwọ́sí àyè gbà náà ilé kan tó kọjú àwọn àwọn àwọn aládùúgbò yóò ti rántí pé kí wọ́n bọ̀ wọn àti bọ́ wọn àti ẹnìkan jọ ẹnìkan wọn ń jà ní bó ṣe mú ìdí báyìí ó kàn kì bọ kásán gbà ẹni ó jọ kásán yẹn bọ́ọ̀lù báyìí ẹni bọ́ ẹni ti dìbò rẹ̀ ó kàn sá lọ ní ó sá lẹ́kọ̀ọ́ wọn olóṣù mẹ́ta lẹ́kọ̀ọ́ bá padà padà wọn ni báyìí ó ti dáná ọmọ yìí bọ́ ẹ fà yọ ó wá dúpẹ́ kan ọmọ yẹn wá rìn bọ̀ ní ojú ẹ̀ràn bí bá ti gbé ẹgbẹ́ nàìjíríà ní ìdílé kálukú náà sáfún ọmọ ká tọ́ọ̀dì tọ́ọ̀dì ọmọ sáfún nàìjíríà tọ́ọ̀dì tọ́ọ̀dì lẹ́pọ̀ o tí wọ́n bí kí máa rìn bí kí máa rìn rè fún ọkọ̀ èyí tá a ti máa ń sin kan ní ilé ìgbéni pé ọwọ́ tó gbé owó gbẹ̀mí ó gbèsè náà sí pé máa kọjú ìfọ̀fọ̀ náà sí ẹni tó wá gbé ọwọ́ rẹ̀ ó lè dìkárì pé ẹ má gbé ẹsẹ̀ ń gbé ọwọ́ rẹ̀ ẹ má gbé ọwọ́ rẹ̀ ẹ má bí kásá máa sọmọ ìfẹ́ fún ìsìn seventy five million ní kàlọ́sàn ọtí àbákò ọ̀ọ́ta ilẹ̀ ẹbí ní bẹ́rẹ̀ káwọn àwọn àwọn ẹbí wọ́n gbé mú ọ̀rọ̀ sí ọ̀ọ́ta ọgbọ̀n ẹ̀yà rẹ̀. ní ọdún máa ń wọ̀yọ́ àwọn kan máa ń bọ̀ wá àwọn máa fún ìyẹn ọmọdé ẹ̀jẹ̀ àwọn méjì àwọn méjì ìwà gba èmi wà lẹ́yìn ẹ̀bọ̀ yẹn. kókò àwọn ẹ̀yọ́ kan gbà àwọn ẹ̀kọ́já ni òun náà ló gbà àwọn ẹ̀kọ́já àwọn ọ̀nà ẹ̀kọ́ àwọn ọmọdé náà àwọn ọmọdé yìí àbí ẹ̀yà rẹ̀ àbí ẹ̀ ṣe èyí ẹ̀rọ àwọn olóòṣè rẹ̀ èmi ní ẹ̀dá máa parí máa yọ tẹ̀ ìyẹn múnà mọ̀ máa parí máa yọ tẹ̀. tó yà tó kò ti sùn tẹ̀ ẹjọ́ rẹ̀ tó yọ tẹ̀ ní ń bẹ́ẹ̀ bí obì mọ́dà lára kò ní rí fífi sílẹ̀ tẹ̀ yà. Sùnú ìtú ìgbésí kò tí ó tí ò gbésí kájú Ìlú lè fi ọdún ìbáta rẹ̀ ní kápá yàbí. Níbẹ̀ níta. Nínú òfin wa bẹ́ẹ̀ tó ìjọba gbé ẹ̀ lọ́wọ́ bá tó ń bẹ ẹgbẹ́ òkè náà bí ẹgbẹ́ òkè bá tó ń sùn ọ̀sùn tẹ́wọ́ délẹ̀ ní ẹgbẹ́ tó lọ. Ó dá ilé gòkè ní ìlú ẹ̀rọ tó gbé wọn tó máa pa yín. Olùkọ́ wa ó fẹ́ ṣe bá pààyàn náà bí ọ̀rọ̀ tó lè yí. Lọ́pọ̀ àwọn ẹ̀mí. Òkè ní ìjọba rẹ̀ ó ní máa pa yín máa yọ ọ̀fẹ́. Òkè ìsìlámù dá o. Ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ ṣẹ̀ríà. Ṣẹ̀ríà ò burú ìwọ́n fi ọwọ́ ìran lé òfin ní àwọn ọ̀sán ọjà ní ogun wọn gbọ́ ní ọ̀sán ọjà lè òfin tó ní lè kópa yẹn kọ́ lè àà tí ọ̀rọ̀ máa báyàwó ní àwọn oṣù tìyẹn ni òun ní àkéde tẹ̀lé tí wọ́n fẹ́ máa sẹ̀ ni òun ní òfin ní sí ẹ̀sẹ̀ lẹ́jọ́ ti gbó ti dínkù láwùjọ bí gbàgbà ṣe rí àdáadáa yìí náà ọlọ́gbẹ́sẹ̀ rí àwa àwọn àyínà ni kí wọ́n ti mọ̀ ṣàwọn ni ká jẹ́ kí ìtàkì ní tí a lè fi nǹkan yìí ọ̀gá kan ló sọ̀rọ̀ báyìí ìfẹ́sọ̀ kan ni ó sọ pé bí yóò bá ti bí yóò bá ti wà bí yóò bá ti ń dísínì tí ò ní ńlá bó bá kàwé jù bẹ́ẹ̀ náà lọ tẹ bá tẹ fi sí kó da nàìjíríà yìí yóò dá láti yín náà ni tí kò ní mú òwúrà lára kò ní mú òwúrà lára ẹgbẹ́ ní mú òwúrà lára tó bá ní ìjọba olúwàbí lára kọ́dà bí ó kàwé kò ní fẹ́ kí ẹ fẹ́ ẹ wọ abú tí ń lọ sábà yìí tí tó so dodo máa wúyà ni máa wúyà ni àbútù tìyà ní àbútù tìyà ó ní òmìnira wa ìwọ ọgbẹ́ àdúgbò lọ́wọ́ rẹ ni mẹ́fì ń bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ nípa ní Muhammad wọ́n ń bẹ́ẹ̀ kò tí ìgbà fúláwọn gbà yẹn ìdè ń sọ dáadáa sábàbí gbéra ìdè ń sọ ìdè ń tó gbéra rè ń tó gbéra rè ìgbà tó jáde lọ́mọ wa bí títí ló fà á tí ò fi parọ́ mà nábì. Pẹ̀pẹ́ táwọn wà ní àpárọ̀ báwọn ìlú ọ̀sẹ̀ lóde. Ẹ ẹ ẹ̀jẹ̀ tó ń wọ́n ń gbà mìíràn èrè ọ̀sàgbọ́ ọ̀fẹ́ kù àà ẹ̀rí bá ti ẹ̀kọ́ náà bá ti kọ́. Ẹni wọ́n lánàá bí kò so òkú jẹ́kẹ̀ta ẹ̀rí bá fáwọn èèyàn. Ó ń bẹ̀rẹ̀ pé ó máa bẹ̀rẹ̀ pé ẹjọ́ sílùtọ́ ni ó ti bí náà. Àwọn ẹni tí wọ́n Ah, làbìlàbí gbẹ̀mí tẹ̀lé ẹgbẹ̀mí tẹ̀lé ẹgbà ní kí wọ́n mú àwọn ọmọ ìfọ̀ ìfọ̀ ìfọ̀ ìfọ̀ àwọn ọmọ akú tán. Ní ẹ̀gbọ́n wọn ní àgọ́ ti àtàwọn ìfọ̀ ànábì. Àwọn ànábì òní ńlá. Wọn ò kọ́ ni wọ́n bá fi kọ́ ni. Tó o wá bí pé kí lọ́pàá tó ń sọ báyẹn, ó ní òun kò ní aláyé àwọn tó ń gbà pẹ̀lú ìgbèkè yìí nínú wọn a máa lè rí àwọn ẹ̀mí ní ẹ̀tẹ́ pé àwọn olùkọ́ ti gbà pẹ̀lú àwọn àwọn ọmọnyà sáyà kò rí bẹ́ẹ̀ ọlọ́ oníṣẹ́ tó fẹ́rẹ̀ fún wọn ni ó ti sòrò pa nígbà Muhammad èyí wọn lọ́wọ́ àbí ti pàtàkì púpọ̀ bàbá ní wọn lọ́wọ́ àbí lára wà láì ní yóò dáa kò sí sí wọn lọ́wọ́ àbí mọ́ àníkà ìfọ́ ìrọ̀mọ́ nìkan bàbá bàbá bàbá òun ní ọ̀rọ̀ tó tọ̀ ọ̀pọ̀ sí ìrẹ̀lẹ̀ bàbá tó mọ̀ lẹ́gbẹ̀ẹ́ kí á mọ̀ nù

àmọ́ kó lọ jalè ni ìjọba fún mi jalè kí wọ́n mú owó yìí kí wọ́n máa ní wọn bí àti ìlànà ìwọ̀n náà náà ìwọ̀n náà àti ìṣèkàrà púpọ̀ òun ló lè fa òjò àìsí abẹ́rẹ́ wà lẹ́sọ̀ ọlá wọ́n sọ àti ìgbà dára tó kàn wá lọ ìlú wọn náà bá wà fún ṣe ọlọ́run tọ́lọ̀ bọ́